fèmí tí mo mọ tó wà láàrin wọn àgbọn sàrọ tó ní wà lọ ra bọ́ọ̀bù dé ẹ ṣe wọn ẹ kàrọ. ó dàwé ó ṣeni láàánú pé ní twenty four century ká máa fi ọkọ́ àti àdá sí ojú ọ̀nà tá a sì láà níjọba agbọ́pọ́nná yáwó bíi thirty something billion eléyìí yóò lọ fara ni o a tán káàkiri kò nítumọ̀ rárá ká ìgbọ̀n wa nílùú Ìkọ̀tún Ìkọ̀tún ló níjọba àbílẹ̀ Ọ̀yún ẹ wo àwọn ọmọléèwé àwọn àgbàlagbà Haúsá Yorùbá ọkùnrin obìnrin wọn fi ọkọ ṣiṣẹ́ today is uh, thirteenth uh, of May twenty twenty two kò kí n ṣe àwàdà àwàdà kọ́ lélẹ́yìí o. Allah can you see how people walking can you see ó bàdì gan ó bàdì gan Gun! Gun! can you see see a tún wá síbí pẹ̀lú mọ́tò láti fi kó àwọn èèyàn kí gbogbo ẹ̀ kó fi lè wà ókè àwọn èèyàn o àtàfà àtọmọ kí gbogbo wa kún bíbá à ń sojú ọ̀nà ṣèjọba lélẹ̀ ni àbí àbí kí ni ká pé àmọ́ twenty twenty three táwọn fojú sí tán fẹ́ ọkàn sùn tán rò pé àwọn tún lè tàn wá tán ṣe tàn wá ní twenty nineteen títí dòní tí sẹ́nẹ́tọ̀ tó ń rẹpísẹ́ǹtì Kwara South sẹ́nẹ́tọ̀ Lọlá Asiru tán ò bá wa yà sí nǹkan kan títí dèní àwọn ìgbọ̀n wa Ìkọ̀tún road láti Ọ̀fà títí dé Ìkọ̀tún tó fi lọ sódò ọdẹ tó já pẹ̀lú mọ́ àṣà local government à ń sọ fún wọn ní gbogbogbà all the times lórí rédíò níbikíbi kan mẹ́mọ̀ kan lẹ́tà yìí pé ojú ọ̀nà ẹ̀tàn bá ṣe á ràn ìjọba gan lọ́wọ́ láti rí i pé ó súnmọ́ lọ́rin ìṣẹ́jú mélòó inú mi dùn pé àwọn commissioners mi àwọn náà mọ bíbá ẹ pàápàá àwọn tó wá látọ̀fà àtàwọn tó wá láti àṣà local government wọ́n mọ̀ pé ọ̀nà yìí súnmọ́ Ọ̀fà gidi gan ó súnmọ́ Ìlọrin so kí ló dé tá fi ignore rẹ̀ kí ni Ìkọ̀tún ṣe Ìkọ̀tún remain the only uh, only community in Ìlọrin local government tó jẹ́ pé ọ̀nà wọn ò tí wà wọn ò tí wọn ò tiẹ̀ fọwọ́ kan láti ìgbà tọ́jọ́ ti ń bẹ ẹ wo nǹkan ọkọ́ náà àwọn èèyàn fi ṣe léyìí o ọkọ́ àdá àjígà sọ́fẹ̀ la ń kó yẹ̀pẹ̀ la ń ṣe òní tí ṣe ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún 2022 ó bàdì gan o ó bàdì gan àwọn ọmọ mi kan máa sọ ní ó bàdì gan wàláì so a pè wọ́n tó bá wù wọ́n kán ṣe tó bá wù wọ́n kán mọ̀ ṣe àmì ó dẹ̀ mí lójú pé báwọn ni báwa ni ẹnìkan padà á padà pàdé níwájú gbogbo báyà twenty twenty three tí wọ́n sunkún yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ní òsùnkún kò lè dìbò kó kí n ṣépè this is not a matter of joke ọ̀pọ̀lọpọ̀ most of them will